bẹ́ẹ̀ ni ojúmọ́ rẹ tó ń tẹ̀ síwájú ẹ káàbọ̀ sí abala tó gbẹ̀yìn lórí ètò lẹ́ni mo bẹ̀ gbádùn bí ọ̀yá ọ̀làlẹ́kan bó ṣe mú wá fún alábala ti ìgbọ́nú tibẹ̀. ẹ̀yin lórílẹ̀‐èdè nàìjíríà ní ẹ̀mùgà mẹ́ta ẹ̀yìn ní ti ìjọba ìyẹn ní arms of government bẹ́ẹ̀ náà la ní ìgbọ́nú mẹ́ta tí ìjọba wà tá a mọ̀ ní tiers of government ní orílẹ̀‐èdè nàìjíríà eléyìí tó ń sọ fún wa nípa judiciary legislature àti executive bẹ́ẹ̀ náà la ní federal ìyẹn ti federal government a ní state government a dẹ̀ ní local government àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀nà àbáyọ léyìí tá a pè ní way forward ó níbi tá a wà yìí wọ́n pé kí gangan ni àwọn tá a gbọ́dọ̀ ṣe ní ọdún 2019 yìí sí ọdún 2023 tí ìṣèjọba ó tún fi yàtọ̀ tí ó dùn tí ó yùn gbọgbọ́n fún àwọn aráàlú tá a bá wo àwọn ẹmuga mẹ́ta yìí àti ìgbọ́nu mẹ́ta tàbí ìpín mẹ́ta tí ìjọba wà yìí kí ni àwọn tí wọ́n gbọ́dọ̀ ṣe ẹjá kọ́ mu láti ibi ẹmuga mẹ́ta ìyẹn ti àwọn legislature executive àti judiciary kí ni àwọn àjọṣepọ̀ tó gbọ́dọ̀ wà láàrin wọn láti mọ orílẹ̀-èdè nàìjíríà jẹ̀gbádùn ìjọba àwa ara wa kí ni àwọn ìyapa ẹnu tó gbọdọ̀ wà láàrin wọn torí pé ó dá mi lójú mo pé ìyapa ẹnu gbọdọ̀ wà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ó sì mú orílẹ̀-èdè nàìjíríà tẹ̀síwájú. ẹ ṣe atọ́kùn bá a bá wo ìpele mẹ́ta hmm. tí àkóso ìlú yìí wà hmm. lókè ìyẹn ní ààrẹ hmm. ilé ìgbìmọ̀ asòfin àti àwọn ilé ẹjọ́ káàkiri bàbá òpele mẹ́ta tó wà ìpele mẹ́ta yẹn ló dorílẹ̀ èdè mú o hmm. bí ìpele mẹ́ta yẹn bá ti lè ṣàìsàn hmm. orílẹ̀ èdè gan ti ń ṣàìsàn hmm. ẹ sì wo aṣọ ìpele mẹ́ta yẹn ni ìpele kan wà tá a sọ sí òun ni ìpele àwọn oníròyìn a gbọ́dọ̀ ta wọ́n náà nù torí tá a bá ta wọ́n nù báwọn ìpele mẹ́ta bá ṣe nǹkan kan tára àdúrò bá gbọ́ wọn gbọ́ ni wọn sì ṣe é nìyẹn abáwọ̀ ìpele mẹ́ta yẹn ó yẹ kí wọ́n lájọṣepọ̀ bẹ́ẹ̀ ló sì yẹ kí wọ́n ní aláyèmáyè ìtàn pè ní separation of power ẹnikẹ́ni kò gbọ́dọ̀ máyé tiẹ̀ àwọn àjọṣepọ̀ tó kọ́kọ́ gbọ́dọ̀ láàrin wọn ni pé ní tí gbogbo gbọ́dọ̀ kọ́kọ́ ní lọ́kàn ni pé orílẹ̀-èdè nàìjíríà ó gbọ́dọ̀ tẹ̀síwájú ìyẹn làwọn àwọn àkọ́kọ́ eré tí gbogbo wọn dẹ̀ gbọ́dọ̀ máa sá ní gbogbo ipò tí wọ́n bá ti bá ti wà nìyẹn hmm. àjọṣepọ̀ àkọ́kọ́ yẹn ni pé bí ààrẹ bá gbé nǹkan kan wá pé a fẹ́ ṣe kíní fún orílẹ̀-èdè tó bá gbé wá sílé ìgbìmọ̀ asòfin láti bọwọ́ lù kán bójú wò ṣé kíní ìṣó bójú mu bí mu kán sọ ìdí tí kò mu fún ààrẹ kán sì sọ ohun tí ààrẹ lè ṣe sí mu kán wá pàtì hmm. tó bá hmm. sọ nǹkan tá àlébù báyìí ni kíní yìí ní nǹkan báyìí la lè ṣe káàrẹ̀ náà sì rí ohun tán bí kò ṣe yẹn gẹ́gẹ́ bí ohun tó bójú mu kó sì wò ó kó ṣe é hmm. báwọn méjì bá ti wá ṣe tán tó bá gbé lọ sí àwọn tó wà nídìí ètò ẹjọ́ bóyá láti láti máa sọ di láti ìyẹn tó ń pè ní interpretation ọtúmọ̀ rẹ̀ fáwọn pé bọ́ọ̀lù yẹ kó rí. káwọn náà wá wo iṣẹ́ méjì táwọn méjì yẹn ti ṣe káwọn wò pé ah kíní ìṣó bójú mu àbí ò bójú mu hmm. tó bá ti bójú mu tó tọ́ kán wá kán sì túmọ̀ ìfọ̀ àwọn aráàlú kó yé àwọn aráàlú so àjọṣepọ̀ wà láàrin àwọn mẹ́ẹ̀ta tó dán mọ́rán Hmm. ìyẹn àkọ́kọ́ ìyapa láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó ṣe pàtàkì hmm. ẹni kálukú la dìbò fún láti ṣe ojúṣe tiẹ̀ hmm. bá a bá wo ààrẹ a dìbò fún ni bá a bá wá wo àwọn lẹ́bi máa ṣòfin a dìbò fáwọn náà ni bó tilẹ̀ jẹ́ pé àwọn tó wà nídìí ètò ẹjọ́ tó ń túmọ̀ òfin àwọn wọ́n yàn wọ́n sípò ni ẹgbẹ́ ló yàn wọ́n sípò ààrẹ ló yàn wọ́n sípò ẹgbẹ́ ló máa sọ pé ẹni báyìí làwọn fẹ́ wọ́n á wá gbé lọ bá àwọn judiciary commission pé àṣẹ́ni yìí tó kójú òṣùwọ̀n bó bá ti kójú òṣùwọ̀n wọ́n á fi síbẹ̀ ṣùgbọ́n òṣèlú díẹ̀díẹ̀ ó máa ń wà ń bẹ̀. Hmm. nípa ìyapa ti ààrẹ láti wò pé ojúṣe mi nìyó láti dáàbò báráàlú hmm. ti àwọn eh, ilé ìgbìmọ̀ aṣòfin láti ṣòfin tó tọ́ kí wọ́n kí ààrẹ kó fi àwọn ẹlẹ́gbẹ̀mọ aṣòfin sílẹ̀ láti ṣe òfin hmm. tó tọ́ bó ti tọ́ àti bó ṣe yẹ. ìbíjà rẹ̀ náà bá sì fi ń ṣe tí ó kù díẹ̀ káàtó káàtó kẹ́tẹ̀ máa sọ tí wọ́n bá ti ṣiṣẹ́ tán tó bá ti fún ààrẹ káàrẹ̀ bọ̀wọ́ lù bó ti tó àti bó ṣe yẹ kó wá gbé fáwọn tó wà ní àti máa túmọ̀ ìfaraàlú wọ́n sì bẹ̀rẹ̀ sí túmọ̀ ẹ̀ bó ti tọ́ àti bó ṣe yẹ ìyapa tó wà nìyẹn kẹ́ni kálukú wọn dúró láyè tiẹ̀ ó sì ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ. Hmm, ó dà ẹ ṣeun ẹ̀yin ẹ mú ga abẹ wa ń kọ o ẹ̀yin ìpínlẹ̀ ìjọba àpapọ̀ àti ìjọba ìbílẹ̀ ó dàbí pé láàrin mẹ́tẹ̀ẹ̀ta èyí ti ń kú lọ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ní ìjọba ìbílẹ̀ bíi kí gómìnà ó wọlé lọ́dún méje ìgbà míì ọdún mẹ́ta kán má ṣe ètò ìdìbò rárá sí ìjọba ìbílẹ̀ kó jẹ́ pé gbàtàn bá ṣe ń lọ wọ́n fẹ́ kúrò lórí àlífà ẹ jẹ́ n ṣàpẹẹrẹ ìpínlẹ̀ Ọ̀ṣun tó yẹ pé wọ́n máa yan kí a ti kà síbẹ̀ ni ó di pé agbára ìjọba ìbílẹ̀ ó ti ń lọ ṣùgbọ́n báwo lọ́dún 1999 tá a ṣe kọ́kọ́ gba ìjọba yìí ìjọba ìbílẹ̀ náà ní agbára tiwọn alága ìjọba ìbílẹ̀ ń da títì wọ́n ń ṣe ọjà wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan ní àárín ìlú tó sì jẹ́ pé nísìn a ti ṣe àfẹ́kù wọn kí lẹ rò pé ó gbọ́dọ̀ jẹ́ àjọṣepọ̀ ìgbà kan làwọn èèyàn tún béèrè fún agbára autonomy fún àwọn ìjọba àbílẹ̀ torí pé ìpínlẹ̀ náà ní sì máa fún wọn lówó ó pé allocation ti ń rè wọ́n ní káwọn gangan ó mọ dá nǹkan wọn gbà látọwọ́ ìjọba àpapọ̀ kí làwọn òwòye sí yín ojú wo lẹ́yìn fi wò. ẹ ṣe atọ́kùn àṣìṣe kan wà tá a ṣe lẹ́yìn tá a ti dìbò tán ní ọdún 1999 ẹ ṣe àwọ̀ tíjọba àwarawa padà dé hmm. àṣìṣe náà kí láṣìṣe ọ̀hún ni pé ẹ bá wò ní 1999 nígbà tá a máa dìbò elétò ìdìbò àpapọ̀ hmm. tó jẹ́ orí ló hmm. ṣètò ìdìbò sí gbogbo ipò yẹn ìpele àkọ́kọ́ hmm. ìpele kejì àpele tó gbẹ̀yìn bẹ́ẹ̀ bá wọdún mẹ́rin àkọ́kọ́ yẹn ẹ rí i pé àwọn ìjọba àbílẹ̀ tó kéré jù yìí wọ́n ní wọ́n ẹ̀ fúnra wọn wọ́n rí ìjọba wọ́n rí ìjọba yẹn ṣe ẹnìkan kọ́ ló yàn wọ́n sípò oríṣiríṣi ẹgbẹ́ ló sì wà ń bẹ̀ kì í ṣe ẹgbẹ́ ẹgbẹ́ kan ṣo ṣùgbọ́n nígbà tí nǹkan ti yí dà lóòótọ́ wọ́n rò pé àwọn náà súnmọ́ aráàlú gómìnà tó wà nípínlẹ̀ nípínlẹ̀ kan òun ló yẹ kó ṣètò ẹ̀ òun ló mọ ẹni tó tọ́ láti yẹ kó wà ńbẹ̀ ṣùgbọ́n ṣìṣe ni ohun àkọ́kọ́ tá a lè kọ́kọ́ ṣe tí ìjọba àbílẹ̀ la máa fi tẹ̀síwájú òun ni pé ká dá ètò òdìbò wọn ká dá padà sókè báwo ni gómìnà kan ṣe máa ṣèjọba fọ́dún mẹ́jọ tí ò ní alága àbílẹ̀ hmm. owó tó ń gbà láti òkè ta ló ń ná hmm. ẹ rí pé ohun tó bójú mu hmm, ni irú àwọn yẹn ẹ má jà tara wa jẹ ẹni tó bá ṣèjọba ọdún mẹ́jọ tí ò ní alága àbílẹ̀ ó yẹ kó wà nílé ó yẹ kó wà lọ́wọ́ àwọn tí ń gbógun tọ ìwà bàjẹ́ báyìí ó yẹ kó máa jẹ́jọ́ ni hmm. owó tó ń gbà lọ́dún mẹ́jọ ta ló ń ta ló ń ṣe fún bẹ́ẹ̀ bá sì wá wò ó àwọn ará bí iná súnmọ́ àwọn aráàlú jù láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ń pè ní grassroots ibẹ̀ lòṣèlú ti bẹ̀rẹ̀ ibẹ̀ ni àtúnṣe ìlú bẹ̀ ló ti bẹ̀rẹ̀ àwọn èèyàn ló súnmọ́ wọn jù hmm. a gbọ́dọ̀ padà sẹ́sẹ̀ àárọ̀ wa ká jẹ́ kí wọ́n máa ṣe látòkè ká jọ máa ṣe papọ̀ bá ṣe ń ṣe yìí ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ni pé ìpele kọ̀ọ̀kan lóníṣẹ́ tí wọ́n ń ṣe hmm àwọn eh, ìjọba àbílẹ̀ àwọn náà mójútó àdúgbò náà ń ṣe àwọn iṣẹ́ pẹ́pẹ́pẹ́ ládùúgbò ìjọba eh, ìpínlẹ̀ àwọn náà ni tó ń ṣe ìjọba òkè náà ni tó ń ṣe kẹ́nikálù kó dúró láyé tiẹ̀ kí wọ́n ṣàtúnṣe sáwọn òfin wa kó sọ ṣé kẹ́nikálù kó máa ṣe kó sì wà dáadáa kó sì gbé fáwọn àwọn tó wà ní lẹ́tọ̀ òfin kó jẹ́ kó yé àwọn aráàlú pé iṣẹ́ báyìí báyìí ni ìpele kọ̀ọ̀kan ṣe tí wọ́n bá ti mọ̀ ọ́ tí wọ́n bá kọ̀ tí wọ́n bá ṣe á lè pè wọ́n lẹ́jọ́ pé ojúṣe báyìí ìwọ ló yẹ kó ṣe kí ló tó tó ṣe é. Hmm, hmm, hmm. àwọn tá a lè ṣe nìyẹn. ẹ ṣeun àlejò wa alẹ́ ààrẹ Muhammadu Buhari ti wọlé ẹlẹ́ẹ̀kejì nínú mọ̀ràn yín gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí ó yẹ kí ààrẹ Buhari kó gbájúmọ́ gẹ́gẹ́ bí n tí ó jẹ́ ṣíṣe nínú ohun amáyédẹrùn àti ohun tí yóò tọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà láti mú orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀síwájú bá a ṣe ń kásẹ̀ ìtọ́lẹ̀ kí làwọn ìmọ̀ràn yín fún ààrẹ Buhari. ìmọ̀ràn mi fún ààrẹ Buhari ni pé lákọ̀ọ́kọ́ ẹ má jà tanra wa jẹ hmm. kò síṣẹ́ ń lù ú hmm. ebi ń paráàlú hmm. nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí à ń sọ nípa pé àwọn ọmọ kan ń ṣe jàgídíjàgan ṣọmọ tó bá níṣẹ́ tó níṣẹ́ tó ń ṣe ọjọ́ àbámẹ́ta ni wọ́n ń dìbò bóyá ọjọ́ ẹtì yẹn ọjọ́ jímọ̀ bóyá ó lọ ibiṣẹ́ ó dé ó rẹ̀ tó bá lọ dìbò lọ́jọ́ àbámẹ́ta á dìbò yẹn tán á máa lọ lé àlọ́ sinmi ọwọ́ tí ó bá ti délẹ̀ èṣù máa ń ránṣẹ́ ni ohun àkọ́kọ́ tó yẹ kọ́kọ́ ṣe òun ni pé wọ́n lọ́nà ọ̀fun ọ̀nà ọ̀run ni kọ́kọ́ pèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ hmm. ọ̀dọ́ lògo orílẹ̀-èdè yìí o ẹ hmm. wo iye ọ̀dọ́ tó ń jáde lọ́dọọdún tí òṣìṣẹ́ tán ń ṣe tán sì ń káàkiri hmm. bí wọ́n bá ti wọ́n bá ti délẹ̀ èṣù àrán wọn iṣẹ́ àkọ́kọ́ ni pé kán pèsè iṣẹ́ bó bá ti pèsè iṣẹ́ oúnjẹ á wà ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó wà ń bẹ̀ ẹ wo lé ní báyìí ẹ lọ wo àwọn onílé ọ̀kadà káàkiri káàkiri tẹ bá bẹ̀ pé kí iṣẹ́ eléyìí kọ́ eléyìí ajórimọ́rin eléyìí níṣẹ́ tó ń ṣe káàkiri ló ń ṣe ń ṣe ń ṣe. ẹlòmíì ti ẹ̀ graduate. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló wà ń bẹ̀ àwọn kan wà tó pé iná mọ̀nàmọ́ná ni ò jẹ́ kán ríṣẹ́ ṣe Mm. bí wọ́n bá ṣe náà mọ̀nàmọ́ná lé ní báyìí tí náà mọ̀nàmọ́ná wà káàkiri orílẹ̀-èdè ẹ má jà tanra wa jẹ ìlú adẹ́rùn gẹ́gẹ́ bí ààrẹ gẹ́gẹ́ bí olórí àwọn nǹkan tó wọn kọ́kọ́ wò nìyẹn tó jẹ́ tó jẹ́ tó aráàlú nílò iṣẹ́ àkọ́kọ́ kí náà mọ̀nàmọ́ná dúró tó bá ti dúró táwọn èèyàn ríṣẹ́ ṣe ìlú adẹ́rùn ìlú àtùbà àtùṣẹ́ àwọn yàrá máa gbóríyìn fún wọn àwọn tó yẹ kán ṣe nìyẹn gẹ́gẹ́ bí ojúṣe a ti wò ó sì pé ọdún mẹ́rin tó lọ wọ́n lákòókò tó ẹ wọ́n ní àwọn tó lọ ti bà nǹkan jẹ́ ẹ jẹ́ ká fà àwọn tó lọ lẹ̀ wọ́n ti bà nǹkan jẹ́ a ní kò dára ṣe gbẹ̀yìn kẹwàá àtúnṣe ìdè tẹ̀ ẹ́ dé yìí àtúnṣe la fẹ́ ẹ̀fẹ̀ tó ti lọ́lẹ̀ hmm. ìdí ni pé mo máa ń sọ fáwọn ẹ̀ níbi gbogbo tí n bá wà pé bó o bá fẹ́ yàwó kan ìyàwó yẹn kàn dé lọ́jọ́ kan ó kàn mú mọ́tò dé ó kó gbẹ ẹrù ẹ̀ ó sá lọ ó wá fẹ́ yàwó tuntun ọdún mẹ́rin ó wá fi yàwó yẹn sílé ó wá sọ fún yàwó yẹn pé à ẹ ó yẹ kí n ti máa bọ́ ẹ ó yẹ kó o ti máa jẹun ìyàwó mi àná tó kẹ́rù lọ òun ló fà á ìbá ti máa bọ́ ẹ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. ó gbọ́dọ̀ bọ́ ìyàwó tuntun ọdún mẹ́rin yẹn a ti fi wò ó pé wọ́n fi ń ṣàtúntò àtúntò ti tó iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí kọ́dún mẹ́rin yìí kó ń jẹ kó wà ń lù kí iná mọ̀nàmọ́ná kó ṣe dáadáa bó bá ti ṣe dáadáa omi ẹ̀rọ ayọ oríṣiríṣi nǹkan á tẹ̀lé àwọn ìgbàníyànjú mi fún wọn nìyẹn. ẹ ọ̀dà ẹja mọ́tẹ́tò ààbò kan tó lọ ní orí ètò lénìí torí ìpànìyàn ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀ nàìjíríà kí ni ìmọ̀ràn yín nípa ètò ààbò kí ni ìwòye ìsìn yín nítorí yẹ kí ìjọba gbé ní gbèsè àti pé kí gangan ló yẹ káràlú ó máa ṣe torí pé ààbò ara ẹni gangan òun làbòlú ẹ ṣe atọ́kùn nípa tààbò ẹ má jà tanra wa jẹ ààbò òlú yìí ó mẹ́hẹ hmm. bó sì yẹ mẹ́hẹ ó léwu bá a ṣe wà yìí ọlọ́run ló ń ṣọ́ wa kì í ṣèyàn hmm. kì í ṣe àwọn tí ó ń kó bọ̀ káàkiri àdúgbò yìí àwọn kan ló ń ṣọ́ wa hmm. a ti rí ibi tó yẹ pé àwọn tó ń kó bọ̀ káàkiri yìí náà àwọn náà ń ṣe wọ́n ń ṣe kópa àìmọye ọmọ ìlú wọn á ní kinní kan spray bullet kí ni ń jẹ́ bẹ́ẹ̀ níwájú ilé mi bí ìjẹta àbíjọ kan ni mo rí táwọn tó ń àwọn tó ń àwọn tó ń kọjá lọ àwọn ọlọ́pàá náà bẹ̀rẹ̀ sí yìnbọn sókè náà yìnbọn sókè ń tí ò bójú mu hmm. ṣùgbọ́n o ètò ààbò ó bẹ̀rẹ̀ láti ilé ẹnì kọ̀ọ̀kan wa ó bẹ̀rẹ̀ láti àwùjọ ẹnì kọ̀ọ̀kan wa ẹnì kálukú wa a mọ ọ̀daràn ládùúgbò wa a mọ àwọn ọmọ tí ò níṣẹ́ hmm. bàbá ti rẹ́ nìkan tó ń rìn dẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ ẹ jẹ́ ká pè é láti èsì kí lòun wá ṣé wọn ò níṣẹ́ ni bàbá ti rí tí mi ẹ̀ ń ṣe lémọ́lémọ́ tá a rí tí mi ẹ̀ ò bójú mu ẹ jẹ́ ká fi táwọn agbófinró létí ó hmm. bẹ̀rẹ̀ látàdúgbò lóòótọ́ ìjọba ṣètò ààbò fún wa wọn akọlọ́pàá síta wọn aṣọ oríṣiríṣi fún wa ṣùgbọ́n láti inú ilé wa lètò ààbò ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká kíyèsára àwọn ohun tá a bá rí tí ò bójú mu ẹ jẹ́ tó jọba létí kí ìjọba náà tá a bá ti fi tó wọn létí kán ṣàyẹ̀wò kán má má láìṣẹ̀ o hmm. torí èèyàn méjì lè níkùn sínú ara wọn ládùúgbò wọn lè wò pé ẹ jẹ́ lọ́pẹ́jọ́ lọ́pẹ́jọ́ lásìkò tó lè ló ń jà hmm. wọn á bẹ̀rẹ̀ sí máa wọ́n ní ìwé òfin àjọ àgbáyé sọ pé ẹnìkan ṣo báyìí pé èyí ọlọ́pàá ọgọ́rin hmm. irinwó ló gbọ́dọ̀ máa ṣọ́ hmm. ṣùgbọ́n lẹ́ni báyìí ọlọ́pàá tó ń ṣẹ́ nìkan ṣo tó mẹ́ta hmm, a sọ pé irinwó ẹ wá wo iye èèyàn tó wà ní orílẹ̀-èdè yìí ẹ wo iye ọlọ́pàá tó yẹ kó máa ṣọ́ wọn kò sí kán hmm. gbọ́lọ́pàá sí àwọn èèyàn wà ń tàtàn ń wáṣẹ́ kán gbọ́lọ́pàá sí so that. ẹ ṣeun àlejò wa ẹ sọ̀rọ̀ nípa ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà ká tó lọ lẹ́ẹ̀kan kí ni ìmọ̀ràn yín fáwọn aṣòfin tó wọlé yìí ṣé àtúnṣe ní ká mú bá a ní àbí kí wọ́n tiẹ̀ ṣe ìwé òfin míì tí ó bá talágbádá mu ká tó lọ. ẹ ṣe. bí a bá ní ètò ìwé òfin ṣíṣe hmm. iṣẹ́ tó gùn ni hmm. iṣẹ́ tó dẹ̀ jílẹ̀ ni iṣẹ́ tó ti máa ń gbà kókó ni ṣùgbọ́n ohun tẹ́mi ò bá nìkan ṣe ni pé kì í ṣe pé gbogbo òfin tán ṣe fún wa yẹn náà kì í ṣe pé gbogbo ẹ̀ náà ni ò dáa àwọn ibìkan wà ń bẹ̀ tó ṣe wá láǹfààní lóríṣiríṣi wọ́n ṣàgbékalẹ̀ kan bí ọdún márùn sẹ́yìn tán ṣáà ń ṣe lẹ́lẹ́kùnjẹkùn káàkiri àwa náà bá wọn abá wọn péjú pésẹ̀ síbẹ̀ abá wọn ṣe ń bẹ̀ wọ́n ní ká sọ àwọn abala tí ò dánú òwe òfin a ti ṣàkọsílẹ̀ ẹ̀ a fi ṣọwọ́ sí wọn ní ìlú Àbújá ṣùgbọ́n dọ̀la wọn ṣe nǹkan kan lórí ẹ̀ ṣùgbọ́n ìtàn ń bọ̀ yìí kágbà pé gbogbo ọdún ta lò sẹ́yìn kágbà pé a fi ń kọ́ṣẹ́ ni kágbà pé àṣìṣe ti wáyé ṣùgbọ́n dídé tán dé lọ́dún mẹ́rin yìí àwọn ohun tá a ti kọ sílẹ̀ yẹn kọ́ má ṣe tuntun àwọn àkọsílẹ̀ láti ṣe ń gbà yẹn pé eléyìí o eléyìí ò da eléyìí ò da kọ́ lọ ọbẹ̀ kọ́ lọ yọ kúrò èmi á máa wo nǹkan nínú ìwé òfin wa wọ́n á sọ ìwé òfin kan wọ́n á ní should shall that must Hmm. tó bá máa ṣàl kó ṣàl tó bá máa mọ̀s kó mọ̀s tó bá máa ṣù tó bá máa mú gbogbo ẹ̀ tó máa dojú ẹ̀rú àwọn ọbẹ̀ nìkan jẹ́ ká yọ kúrò kó ba lè tùbí kó ba lè wà ní tùbí tùbí. ẹ ṣe wà lédè wa ẹ ṣe tá a pè yín tí ẹ jẹ́ wa o agbádùn yín ní orí ètò lénìí mo sọ pé àwọn ará ilé náà gbádùn àwọn àlàyé yín torí pé ó yé wa yékéyéké lágbára Ọlọ́run bá Ọ̀gbẹ́ni Yọmí àmọrí yín bá o ẹ ní ṣàṣìṣe yẹ wà lórí ẹ̀rọ ayélujára bóyá Twitter Instagram ni ẹ bá a pè é fáwọn ará ilé. lórí Instagram mo wà ní Yọmísọ́lá Ayọ̀dé hmm. At instagram. àti oh, twitter àti instagram yomi ṣọláyọdé yomi ṣọláyọdé ni lórí twitter àti instagram ẹ ṣe gan tá a pè yín tí ẹ jẹ́ wa o. ẹ̀yin ayé wa nínú ilé ẹ á níròjú báyìí lọ lórí ètò yín ètò wa ojúmọ́ lọ́jọ́ tòní kì í dúró pọ̀ sókè lọ́bẹ̀ oge bàbá tó láǹfààní wawa wa wá ẹ̀ẹ́tùn gbádùn wọn jù báyìí lọ lórí ètò ṣùgbọ́n àmọ́ fèyí ṣe lọ lọ́jọ́ tèmi adédèrè adéyè ló kọ tèmi bẹ́ẹ̀ fún ìpolówó ọjà abẹ́fẹ́ jálejò lórí ètò abẹ́fẹ́ ká wá gbé ayín sáyé láwọn tí ẹ̀ ń tà lọ́dọ̀ yín bẹ̀ ń bẹ̀ wá bó ṣe ìlú Àbújá bó ṣe orílẹ̀-èdè Cote d'Ivoire bó ṣe Ghana bó ṣe ibìkan lẹ́tí pè wá á jẹ́ yín lágbára àtàṣe lẹ́dùnmarè ṣàpè Adédìrẹ Adé zero eight one four eight one four two nine two nine zero eight one four eight one four two nine two nine tàbí kẹ́ ẹ zero eight zero six nine five six zero two one five mo ṣe ìlérí fún orílẹ̀-èdè mi Nàìjíríà láti jẹ́ olótìtọ́ olódodo ẹni tí ó ṣe fọkàn tán kọ́lọ́hún kó ràn mí lọ́wọ́ ó dìgbà kan ó dọ̀sẹ̀ tó bọ̀ ẹ ṣé o ẹ kú ìkàlẹ̀.